الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيم الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وأصحابه أجمعين آمين àtúnkì ẹ̀yin olùgbọ́wọ́ wọn wípé àdìjọ kó ojúmọ́ abáríkà júmọ́ aláàjẹká ṣe púpọ̀ ẹ káàbọ̀ sórí ọ̀tún ètò tí a pè ní alifik fifteen lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní belò lórúkọ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú àwọn bàbá wa sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajẹ́lógbọ̀nsọ̀ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà kọ́lọ̀ ń kọ́ba lọ́ra ẹ̀mí yẹn látàrí dáadáa lójú pọ̀n ẹ̀sìn Islam ìbéèrè tí màá kọ́ fi ṣíde òun náà ni ìbéèrè tí ẹni tó wá láti ọ̀dọ̀ látòrira Abdulaziz láti New York wọ́n ní báwo la ṣe lè máa yọ zakat tó jẹ́ ti gold tá a ní tó jẹ́ ti ẹ̀ṣọ́ pé ṣé ọdọọdún la máa yọ zakat rẹ̀ ní àbíbáwo sọ wọ́n tún béèrè ìbéèrè mi èyí tó dàbí rẹ̀ ó ní pé wọ́n ní. Ni a ti lówó tó pé ọdún kan tí zakat sì ti wọ̀ ṣùgbọ́n a wá mú nínú ẹ̀ a sì tún wá dá padà ní kíákíá ǹjẹ́ a tún lè yọ zakat níbi owó yìí má torí pé a ti mú níbẹ̀ tá a sì tún ti wá dá padà ẹ mú ẹyọ kan sí i mẹ́ta ẹ má bínú sá o. eléyìí ó wá láti ọ̀dọ̀ Muhammad eh, Tijani láti Kìṣí wọ́n ní ṣé òfin islam faramọ́ ká máa wí gbólóhùn bisimilahi rahman rahim tá a bá fẹ́ pe ìpè fún sọ̀láàt àti ká máa wí gbólóhùn kò kárí àlùwàlá lẹ́yìn ìpèpè fún sọ̀láàt. naam bisimilah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah. naam. muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum warahmatulahi wabarakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ìbéèrè tí wọ́n ṣe nípa gold àbí silver wúrà àti fàdákà diamond àbí àwọn òkúta olówó iyebíye míì tá a ní tí ì ṣe fún títà tí ì sì ṣe pa fẹ́ máa fi rẹ́ǹtì. ṣùgbọ́n ní fátima fi ṣọ̀ṣọ́ ni pàápàá jùlọ obìnrin ṣé wọ́n máa yọ zakatu rẹ̀ àbí wọn à ní yọ. wọ́n yọ zakati rẹ lọ́rọ̀ apá kan nínú àwọn olùmọ̀ wọn ò ní yọ zakati rẹ lọ́rọ̀ àwọn apá kejì èyí tó kàn balẹ̀ sí jù ni pé wọ́n yọ zakati rẹ nítorí párábìnrin kan wá sọ́dọ̀ anábà muhammed sallallahu alayhi wa sallam anábì wa rí wòrowòro wúrà lọ́wọ́ ọmọ rẹ̀ so anábì wa ní sẹ́yìn yọ zakatu kí ni wòrowòro méjèèjì ni àbí báwo. so obìnrin wa sọ ah, pé ọ̀sọ́ là ń fi ń sè anabi sọlá àṣemáni ṣé ara rẹ̀ sì gbà àti jìyà rẹ̀ nù náà. márabìnrin ṣe mú wòrowòro méjì ló bá dalẹ̀. ọwọ́ hmm. afẹ́ pẹ̀yìn tó fẹ́ máa lọ lápá kan náà àwọn sọ̀hábà wa pàkíyèsí rẹ̀ pé ọmọ ti sọwọ́ lẹ̀ mú un hmm. wọ́n á ní ọlọ́mọdé ńlẹ̀ mú nǹkan kan tánàbí sọlọ́lá sọ pé bá túbọ̀ sì lè já ni pé nù náà lèyàn hmm. ti gbẹ̀sán rẹ̀. torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn hanabila pàtàkì jù nínú àwọn fuqaha àwọn wò ó pé ayọ̀ zakatul huli zakatu àwọn wúrà fàdákà báwọn òkúta olówó iyebíye míì tá à ń sọ̀sọ̀ lódodo ìyapa yìí nítumà nígbà táwọn yòókù sọ pé àníyọ zakati rẹ̀ nítorí pé táwọn wọ táwọn fi ń sọ̀sọ̀ ni kò yẹ kápá yọ tí ṣùgbọ́n gbàdáde sì ti wá kọ́kùn lè balẹ̀ torí kò sẹ́nìkan tó fẹ́ wọná afẹ́ hmm. afẹ́ wà lẹ́jẹ́nà làwọn afi ń ṣe Islam a sì fẹ́ wọná la fi ń tẹ̀lé tànàbà Muhammad sallallahu alaihi wa sallam mùsùlùmí ọ̀gbọ́dọ̀ gbàgbé ọ̀rọ̀ yìí hmm. tọ̀ iná fà ló fi jẹ́ pé ah, góòlù téèyàn sì ní tí ó pọ̀ náà tí ó fi jẹ́ òdiwọ̀n ishruna dinara hmm. tó jẹ́ seventy grams of gold. No kìí ṣeré hmm. four hundred and sixty grams of silver kìí ṣeré sẹ́yìn tó bá ní tó bá tú bẹ́ẹ̀ kó yọ zakati rẹ̀ torí kọ́kàn rẹ̀ lè balẹ̀. Hmm. wàyí o tó bá kọkùnrin lọ́wọ́ á ní góòlù bẹ́ẹ̀ ọkùnrin kò gbọ́dọ̀ ní gold àbí silver wúrà àbí fàdákà fún pòǹfẹ́ máa fi ṣọ̀ṣọ́ sọ́kìnì. so ọwọ́ nǹkan ẹyọ kan tíṣẹ̀rí àgbà fọkùnrin kó lè ní ní fàdákà fi ṣọ̀ṣọ́ òun náà lòrùka. Hmm tó bá wá jẹ́ pé ọkùnrin bá wá ní ẹrù góòlù lé gẹ́gẹ́ bí ibi tó darí dúkìá rẹ̀ sí láti lè bá a fi sọ owó rẹ̀ pé àìbá a mà nǹkan tiẹ̀ dàrú nǹkan bàjẹ́ so góòlù yìí báyìí ni wọ́n padà gbé tà tóun ó tún fi gbérí máa bá ètò káràkátà òun lọ nínú ìgbésí ayé torí àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ báwọn mi ò ṣe ṣẹ́ owó náírà wọn sí dọ́là ẹlòmíràn ṣẹ́ tiẹ̀ sí pound sterling kàkà kí ẹlòmíràn ṣẹ́wó rẹ̀ sí tìlú òkèèrè báwọn àwọn lọ́ọ́ fi ra góòlù jọ ni. sẹ́ńtò hmm. á fi owó tiẹ̀ tó fi ra góòlù jọ kọ́mọ̀ yìí pé eléyìí á máa yọ zakati rẹ̀ o eléyìí ò sí apá ẹnu lórí ẹ̀ ẹ̀ máa yọ zakati rẹ̀ lọ́dọọdún. Hmm. so ìdá kan nínú ogójì gbogbo góòlù tẹ́ bá nìyẹn ni wọ́n máa jẹ́ zakati ọdọọdún bẹ́ẹ̀ bá wá kó kalẹ̀ tẹ́ ẹ̀ tún máa fi ṣe káràkátà ẹ̀rú ń bà wá pé ńgbà tí àsìkò ọba fi lọ díẹ̀ lórí rẹ̀ zakati ọ̀jẹ̀ta torí ẹ̀ yọ zakati lórí rẹ̀ bẹ́ẹ̀ náà ni wúrà àbí fàdákà tá a ní tá à ń fi ń háyà fáwọn èèyàn tí wọ́n máa yá lò lọ́jọ́ tí wọ́n bá ní ṣíṣe ẹ yọ zakatu ní eléyìí náà hmm. nítorí pé kò sí fún pé ẹ̀yin fi ń ṣọ̀ṣọ́ ẹ fi ń pawó ni hmm. eléyìí jẹba. wàyí òun á níta bá ní owó tó ti ní ṣùgbọ́n kó tó di pé ayọ zakati owó yun a tún mú nínú rẹ̀ ná kó tó di pé a tún ríru rẹ̀ dá padà síbẹ̀ wọ́n ní sáyọ zakati rẹ̀ àbá niyọ̀ ayọ̀ wáyé o téèyàn bá lówó tó tó yọ zakati ṣẹ̀rí ẹ̀sìn islam sọ pé kẹ́ kó pamọ́ pé kẹ́ ẹ má ná owó eléyìí má kẹ́ ẹ lè bá a àti yọ zakati ṣẹ̀rí ẹ̀ sọ pé ẹ̀ máa náwó yín sò ẹ̀ sì máa gbọ́ bùkátà yín sò owó tuntun àmọ́ yọ máa kún ẹ máa ná bẹ yọ máa kún ẹ máa ná yọ zakati bá tó wàá gbogbo owó tó wà lọ́dọ̀ yín so tówó tó wà lọ́wọ́ yín tẹ́ ná nínú tó tó di wọn téèyàn ní téèyàn fi yọ zakati ẹ tún á yọ zakati so ó lé sí zakati gbogbo ti dín sí yìí nù so ìbéèrè mi wọ́n ní sáàmù sọ bisimilahi rahman rahim ṣáájú kó tó di pa pèpè fún sọlá rárá kò sí nínú nǹkan tẹ́sán islam mú wa pípé kẹsọ bisimilahi rahman rahim kẹtó pèpè fún sọlá hmm. bẹ́ẹ̀ ni kò sí nínú ẹntì islam tó mú akókè sí a'udhu billahi minash shaitani rajim kó tó di pẹ́ pèpè fún sọlá bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn islam ò sọ pé kọ́ ṣẹ̀ṣẹ̀ máa pé mo dà níyàn bákan bàkan ẹlòmíì gan bígbà tí ń ṣeré ni ó lè nínú àwọn ètò à ń kíníkà kíníkà tí gbogbo ayé ọmọ gbọ́ hmm. a sì ti sọ pé àníyàn ìyẹn wí gbórí ahọ́n hmm. àníyàn inú ọkàn ló máa ń gbé tó láti sọ́kàn ni wọ́n pàníyàn ohun àṣírí ni láàrin ẹ̀dá àtọ́lọ́run ọba tó dáa tí wọ́n bá jẹ́ ọlọ́run tó dá ọ lẹ́yìn náà ìwọ tó dà níyàn ẹnìkan kan kò yẹ kó máa ń tọ̀ dà kò máa ń tí wọ́n dà lánìyàn hmm. sọ ká kéè sáàrin so kò bùkátà níyàn eléyìí ń bẹ nínú òfin ṣẹ̀ríà nínú àwọn nǹkan tó jẹ́ pé àìsí ni ò túmọ̀ sí pọ̀ ń sẹ́sìn hmm. wọ́n ní kò bùkátà níyàn gan àìpèpè fún sọ̀láàt ìní ò túmọ̀ sí pé gbólóhùn ti ń jáde lẹ́nu rẹ̀ ẹ̀sìn ni hmm. tó o bá ti lè wí ta wí ẹ̀sìn náà ni nínú òfin ọlọ́run kò bùkátà níyàn kò bùkátà ó bìbí láì rọ̀jìn nígbà tí kò fẹ́ kí alukurani o bùkátà bisimilahi rahman rahim nígbà tí ìsìnkú ọfẹ kí alukur'an torí gbogbo gbólóhùn tí ọfẹ wí náà gbólóhùn ṣàfọmọ fọlọ́n ló ń gangan fúnra ara rẹ̀ hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n á ní káwọn bá ti parí ìpèpè fún sọ̀láàtì tí àsìkò àti ṣe ìkọ́mà tí bá ti ń súnmọ́ tẹ́ni tó pèpè fún sọ̀láàtì lè máa pariwo nu gbọ̀ngbọ̀n kọ́ máa ṣe kò kárí àlùhàlà hmm. so kò lè sínú ẹ̀sìn náà tẹ́lẹ̀ náà nítorí pé kò kárí àlùhàlà ṣéde lárúbáwá ṣéde dàrúsá àbẹ́yìn ọmọ ẹni tó lẹ́yìn náà ṣe èdè haúsá lédè islam hmm. so eléyìí àmọ́ bí tẹ́ ti gbé wá àbùkátà hmm. gbogbo wòrowòro yẹn rárá ẹ ti pèpè fún sọlá àti ẹni tó fẹ́ sin lọ́yọ̀ wà hmm. ẹni tó ọ̀lọ́lọ́ ń sìn kò sí tẹ̀lé ṣe tẹ́lẹ̀ náà ti ọ̀ wà so eléyìí pàtàkì ká kíyèsí ìgbà míì náà ẹ rí àwọn ẹlòmíì náà tí wọ́n máa sun rárá wọ́n lè máa sọ pé kù sẹ́jú mẹ́ta o kù sẹ́jú mẹ́ta sáà sì kọ́ ọmọ o bàbá lè máa mú àárẹ̀ tí yín o ìyá alágbájá ìyá kínní kan ọ̀run lọ́jà láàyè kìíní kan gbogbo eléyàn àbùkátà rẹ̀ àbùkátà hmm. rẹ̀ tẹ́ bá ti pèpè fún sọ́lá tó ti tó eléyìí jẹ́ bó ṣe jẹ́. jazakumullahu khairan ẹ jẹ́ kí n máa sọ fún ẹ̀yin èèyàn wa yìí pé máa darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe omi wọ Facebook ẹ máa fi ọ̀làdùn níbi lò wa ẹ sì máa rí wa lóní ketekete bí a ṣe ń ṣe èmi pẹ̀lú sheikh bákan náà ẹ jẹ́ kí n pe nọ́mbà tí ẹ fi máa pè wọlé o zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight fáwọn tó ń bẹ lágbègbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà fáwọn tó ń bẹ lọ́nà tó jìn lórí plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. salaamaleykum amutulayi wa barakatu. waaleykum salaam wa rahmatulahi wa barakatu. amin ẹ bá a yín rédíò yín lọlẹ. ọmọ ọba lukuma olókùn ladókèlè ìgbọmọṣẹ. ẹ bá a yín rédíò yín lọlẹ o mo ti kúrò mbẹ. tọ à ń gbọ́ yín. ìbéèrè mo pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àti àkókò wà bí a sọ̀rọ̀ pé àkókò tá à ń lọ bábà àsìkò ọyẹ ni ǹjẹ́ ìgbàláàyè wà láti lo nǹkan kan bí a bí òróró máa fi pa ojú tàbí ètè wa látàrí pé kọ́mọ̀ bá a bẹ́ fún ọkùnrin ni àbí obìnrin nínú sàríà islam kéènì àti islam kan sílẹ̀ salamaleykum. aleykum salaam tó bá yẹ pé ntẹ́ fi pa ètè abẹ́fẹ́ fi pa ojú nítorí kí ojú ọmọ bàá máa gbẹ kété ọmọ bàá máa gbẹ kọ́ ọmọ bàá máa bẹ́ hmm. tó bá ti jẹ́ pé ìpara ni tí ò burú kọkùnrin ó lóru rẹ̀ kò sí nǹkan tó burú mbẹ ọkùnrin náà lè fi pété obìnrin náà lè fi pété hmm. àmọ́ irú kìnìún táwọn obìnrin máa fi kun ètè wọn lọ́dà. Hmm kó wá jẹ́ pé ńlọkùnrin fi pètè lọ́dà pé torí kété wọn má bàa bẹ̀ ètè ń pẹ́ tó bẹ́ tó ọkùnrin mùsùlùmí ò gbọ́dọ̀ pa ètè rẹ̀ lọ́dà pẹ̀lú irú nǹkan máa nà. hello. wàhálẹ́gùn sọlá ń wáṣọ sílẹ̀ ẹ bá a pa rédíò yín o o. ọlọ́run ṣe àtọ́pọ̀ rẹ̀. àmì ẹ̀ṣẹ́ ó kọ yín o. orúkọ mi ṣe rí pàtàkì àbùsálà ńlá tó ṣe owó dé ògbómọ̀tò. à ń gbọ́ yín. wọ́n fẹ́ di bàbá wa ni pé a mọ̀ pé bọ́bá ti wọ náà wọn bá ní wọn sọ láàrin mhm. ọlọ́run máa kádàrá wípé obìnrin ò rí ìṣèjọ ọkọ lọ mhm. pé tí obìnrin bá ní owó lọ́wọ́ dáadáa tó yọ sàkà tó lè yọ fún ọkọ rẹ̀ àbí kò lè yọ fún kọ́mádàbíta ń ṣègbéraga mo fẹ́ béèrè rẹ̀. alhamdulilayi tọ́lá ọ̀bẹ lẹ́dàá bá fún obìnrin ní arzikì tó lówó débi pé yọ yọ zakat ó tọ́ tọ́nà kó yọ zakat fọ́kọ rẹ̀ ó sì tún tọ́ tọ̀nà kó yọ zakati yẹn fáwọn ọmọ rẹ̀ òfin ọlọ́run bá dá lórí wípé obìnrin lè yọ zakati fọ́kọ obìnrin lè yọ zakati fọ́mọ rẹ̀ ẹbú sí wa nù àdìsí tó gúnrégé láti ọ̀dọ̀ Zainab ìyàwó Abdullahi bin Mas'ud radiyallahu anhu ó ní mo gbọ́ pànàbí nípa àwọn obìnrin hmm. ní kó àwọn nǹkan owó iyebíye ó ń kó kalẹ̀ eléyìí àwọn bíi wúrà bíi fàdákà abdullahi bin masoud wa rí ọ wá ní à èmi ọkọ rẹ àtàwọn ọmọ rẹ la lẹ́tọ̀ọ́ sí sàrà rẹ ju ara àta lọ hmm. so arábìnrin wa ni ṣé òótọ́ ló ń sọ ni àbí ọ̀ ń tàn mí jẹ ibn masoud wọn á ní à ìwọ náà ni ọlọ́ba ń béèrè wa lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam arábìnrin yìí sì lọ gbà tó dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ọba àwọn obìnrin méjì mí ọ̀tọ̀ táwọn náà ní ìbéèrè lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n délé ànábì sallallahu alaihi wasallam wọ́n á sọ fẹ́ni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé kọ́dàkùn kọ́ bá wọn béèrè kó pa àwọn obìnrin mẹ́ta wọ́n ń ṣe béèrè báyìí báyìí báyìí kọ́dàkùn kó sì má dàkọ̀ àwọn. ṣùgbọ́n gbà tí onítàn dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam sọ ilé ìtọ́ ìyapa sí nítòbìnrin yẹn tọrọ nítorí pé tànàbí bá bi wá léèrè ọ̀rọ̀ agbọ́dọ̀ dáhùn hmm. agbọ́dọ̀ dáhùn àlè pẹ́ gírí. sọ anábì sallallahu alaihi wasallam wa ni wọn lọ dá lóhùn hmm. wípé nǹkan tọkọ rẹ sọ òdodo ni ọkọ rẹ àtọmọ rẹ lọ́lẹ́tọ̀ sí sàrà rẹ jù hmm. ìyẹn fóbìnrin tó yọ zakat ìyẹn fóbìnrin tó fẹ́ sàrà ọkọ rẹ àtọmọ rẹ lọ́lẹ́tọ̀ sí sàrà rẹ jù ìdí ni pé kìí sọ̀rọ̀ yẹn lórí obìnrin pé kọ́ bọ ọkọ kọ́dà kìí ṣe súnà so nàmbà pé tọ́ tí a máa ń jọkọ tí ò lọ́nà mi bóyá lẹ́ẹ̀kan la rè ìyàwó lè sàánú rẹ̀ yàtọ̀ sí àwọn àṣà burúkú àṣà rádaràda táwọn èèyàn ń bá ká láwùjọ tó jẹ́ pé ìyàwó òní ọ̀ máa bọ ọkọ ìyàwó ni ọ̀ máa ọmọ yóò wá dàbí ìgbà tó ṣe pé òun ti gba sòkò tó ń di ọkọ hmm. gbé yẹrì sí hmm. sọ eléyẹn islam ọ̀farama hmm. tó o bá tó bá bọ ọmọ ṣe mọ̀wùlẹ̀ ránṣẹ́ palákàrà so islam ní obìnrin lè yọ zakati fún ọkọ rẹ̀ ìgbà tí kì í kúkú sọ̀ràn yẹn lórí ìyàwó pé kọ́ bọ́kọ èyí sì sọ̀ràn yẹn lórí rẹ̀ pé kọ́ bọ́ma ìdí nìyí tó tún fi jẹ́ pé ọ́ tọ́kú fọ́mọ rẹ̀ ní zakati tọkọ bá wá gbà o torí níta bá ti bùn ní tán kò sí ní tó burú nù rẹ̀ kíkẹ́ ká tún mú ká tún lò láti fi sojú ṣe wa. Hmm. tọkọ bá ti gba zakati tán lọ́dọ̀ yà ó lè jẹ́ pé náà ni ó fi ránjẹ́ lé tíyàwó tún jẹ́ ń bẹ̀ tọ́mọ ó tún jẹ́ ń bẹ̀ hmm. kò sí ní tó burú ń bẹ̀. àmọ́ kò gbọ́dọ̀ yọ zakati fún yàwó ọkọ òsì gbọ́dọ̀ bàbá òsì gbọ́dọ̀ yọ zakati fọ́mọ rẹ̀ hmm. torí zakati sàrà àkọ́ni ń bẹ láàrin Mm. so lọ́tọ̀ ló ló ló àbọ̀ fún àwọn ọmọ rẹ lówó tá ń bùkátà gàgà ni mm. ó fún ìyàwó rẹ lówó tí ń bùkátà kì í ṣe pé sàrà ló gba ẹ ṣe sùúrù ń bọ̀ bá dìgbà tí wọ́n fẹ́ yọ zakat ẹ ṣe sùúrù ń bá bá fẹ́ ṣe sàrà ah, mm, ọ̀rọ̀ ọkọ síyàwó kọ ọ̀rọ̀ bàbá sọmọ kọ. jazakumullahu khairan ẹ jẹ́ kí n mú ìbéèrè eléyìí náà abdulrahman láti maiduguri wọ́n ní ṣé ìgbàláyé wà láti ṣiṣẹ́ iléeṣẹ́ nìkan tó jẹ́ pé ó ń tukọ̀ iléeṣẹ́ náà lọ́nà rìbá lábẹ́ pé kọ̀ǹtrátọ̀ ni bàbá tó ń tukọ̀ iléeṣẹ́ ọ̀hún ó sì dìgbà tí ó bá tó parí iṣẹ́ kí wọ́n tó san owó fún un fún ìdí eléyìí ó nílò láti lọ yá owó tí ó ní èlé lórí láti fi ṣe ìgbé iṣẹ́ náà jáde níṣẹ́ ìgbàláyè wà fún ẹnìkan láti máa ṣiṣẹ́ nírúfẹ́ iléeṣẹ́ bẹ́ẹ̀. ọkọ ìwádìí kí ìwádìí ẹ̀sìn Islam ọ̀bẹ̀ wá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn àwọn nǹkan tí ó ṣe pé tí wọ́n bá ṣèwádìí nípa rẹ̀ tí òkodoro bọ́rọ̀ ṣiṣẹ́ rí tó bá hàn sí wọn kò ní í ṣe wọ́n láǹfààní irú ìwádìí bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe. ọlọ́ni yá ayyuhal ladina amanu la tas'alu an ashya'a in tubda lakum tasu'kum ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹ má máa béèrè nípa àwọn nǹkan tó ṣe pé tọ́lọ́run bá fi bó ti ṣe jẹ́ hàn yín ó padà bá yín lọ́kàn jẹ́ lọ́kàn wọ pẹ̀lú pé kọ́ńpìnì tó ń bá ṣiṣẹ́ ilé àbáǹkì wọn ti ń yáwó san oṣù fún yín kí ló kàn karambà ní lásán <laughs> so ṣebí ṣe engineering ni wọ́n bá sí ẹ̀yin bá wọn ru pọnpọ́n hmm. ẹ̀ bá wọn kó yọyọ ẹ̀ wọ́n sì sanwó yín fún yín kí ló kàn wọ́n hmm. nígbà tí èsì pé sí àràmù ni wọ́n ṣe fún so òun lọ́lọ́ yáwó èlé tí fi ń sanwó fún yín òun ní ọ̀bọ̀ lọ́wọ́n ọba ní ọ̀dáhùn níwájú ọlọ́run tó bá ti hmm. jọ́ pé ndẹ́lu kéyàmà kí ni tiẹ̀ ti jẹ́ lọ́wọ́ àmọ́ àwádìí tó bá pé ọlọ́run bá fàyè irú ìwádìí bẹ́ẹ̀ sílẹ̀ ni ebi ọba pa gbogbo kálukú kù nítorí pé ìyá ti ń ta ẹwà àti búrẹ́dì tẹ̀ ń jíjẹ lójúmọ́ <laughs> ó lè jẹ́ pé owó àwọn eléèlé hmm. iná lọ gbà hmm. tó ṣe pé ń fi ń rẹ́wà hmm. jẹ́ ti jẹ́ wọ́n á máa bèrè pé ìyá o lẹ ti rówó tẹ fi bẹ̀rẹ̀ sẹ́yìn <laughs> yóò ìgbà jíjí oṣù. <laughs> bó ṣe hello. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah ọkọ yín o. orúkọ mi ni ṣé wà brazil tó fi gan láti ọjà gbogbo ọ̀sẹ̀. kí ni ìbéèrè yín. ẹ jọ ṣé tí n bá ní ọ̀rẹ́ kan pé pé lọ́mọ̀ tí ó lówó lọ́wọ́ tí mo ń yọ sàká ìyẹn hmm. ni bẹ́ẹ̀ ìyẹn ni sọ fún yín pé kọ́ yọ sàká fún àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì pápẹ́ yẹn rí ẹran kan yín ẹran yẹn yẹn wàá rẹ́ni pé nìyẹn so mọ́ra tàbá díẹ̀ ni bẹ́ẹ̀ wàá lọ títí sí èèyàn rí táyà ẹni báwo lè yóò ṣe ṣe irú ìgbé irú nǹkan báyẹn wọ́n dàbọ̀ sá. alihamudulilayi ẹni tó lọ́rọ̀ ẹ tọ́lọ́run kádàrà pé kọ́ra èèyàn lówó wọ́n ní sáà lè tọrọ lọ́dọ̀ rẹ̀ pé kó yọ zakati fún wa àkọ́kọ́ ni pé islam ò fara mọ́ ìmà tọrọ hmm. ìmà ṣagbe hmm. islam ò fara mọ́ islam fi hàn wá pé kó ní kálukú kó tẹpẹlẹ mọ́sẹ̀ tiẹ̀ hmm. kó sì máa bẹ̀ lọ́n torí ẹni islam sọ pé. oúnjẹ kan ò sí tá a rí jẹ tó dùn bí oúnjẹ tó ṣe pé oògùn wa ló pèsè rẹ̀ fún wa lọ. torí pé ànábì ọlọ́run aleyhi sàlám inú sí ọwọ́ rẹ̀ ló ti ń jẹ. Hmm. ìwọ́n wá ní torí ọlọ́rẹ̀ tó lówó ọlọ́run má jẹ́ mi wọ́n kú. Hmm. wọ́n á máa sọ fọ́ọ̀rẹ́ rẹ pé ah, yọ zakati fún mi hmm. ah, ọlọ́run má so gbogbo eléyìí jẹ́ tí ó finú fẹ́tọ̀ yọ fún ọ láì jẹ́ pé sàbọ̀rọ̀ máa ń tọrọ pé kó fún wọn lówó wọn náà gbìyànjú ọlọ́run tí yóò sànù rẹ̀ yóò sànù wọn náà sẹ́ni ìjẹ́ bó ti ṣe jẹ́ wọn á ní déyàn bá rẹ́ran yìí èyí rẹ́ran yìí èyí <laughs> rẹ́ran yìí nígbà tí èso sọ́sọ́nù títí ẹran lọ tiẹ̀ ní fílẹ̀ <laughs> sòwòtòrò ẹ̀ lànà bisalòlá àìsílẹ̀ fi hàn wá pé ní ìjọba kàlẹ́ sọ fún mi kó rírà kún mi rírà kún mi yé báwo báyọ̀ hmm. torí mo fẹ́ gbà á lẹ̀ kí kòkó ọmọ ẹ̀jẹ̀ rà kún mi <laughs> ọlọ́run má jẹ hmm. so ní ìsìn tó bá ń pé ẹran jẹ wá lè rẹ̀ ìwọ náà lẹ́ran tó ń sìn hmm. so wá lélẹ́lẹ́ kọ̀ lọ so wá fi lọ títí títí tí pé ta lẹ́ran báyìí ta lẹ́ran báyìí gbogbo àdúgbò àdúgbò tó tún wà níwájú àdúgbò yín tó wà lẹ́yìn àdúgbò yín ààrẹ nìkan wá sọ pé mi mo ní so ọ̀ ní máa wẹ ẹran ràn bàbá ẹran rẹ bá ti ń jẹun náà máa bá wọn jẹ ṣùgbọ́n wọ́n mọ̀ pé ẹran ẹlẹ́ran kan lọ sá wọnú ẹran tiẹ̀ kìí ṣe tiẹ̀ ọba hmm. àbímọ mẹ́wàá ọba àbímọ ogún tẹni tó ní tààtì ìmọ̀ náà ni hmm. sọ̀njọ́ tọ́lọ́run bá ní kẹni tó ní ọ yọjú wọ́n kàn gbowó títọ́jú tó ń bá tọ́jú rẹ̀ hmm. oúnjẹ tí ń jẹ lọ́dọ̀ rẹ̀ omi tí ń mu lọ́dọ̀ rẹ̀ lọ́ba tán so bí ọba sì yọjú tí wọ́n bá fi lè pẹran jẹ iye tó yẹ kó wọ́n tarú ẹran bẹ́ẹ̀ wàá fi pamọ́ àyè bàá mà bọ́lọ̀ ń bá ní kẹni tó ní ọ yọjú tí ọba yọjú láéláé gbogbo iye ọba sírò pé ẹran yẹ kọ jẹ ẹran tí wọ́n pa jẹun àbí iye tó ọba ta ẹran ẹlẹ́ran gbogbo ó kó jọ fún tó ọba rí ó sàrà pé kọ́lọ́ mú ládàá rẹ̀ lọ́bẹ́ni tó lẹ́ran. Hmm. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lọ́nà tó jìn lórí iyún níta ilẹ̀ nàìjíríà ń bí àti zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight. Eh, fún àwọn tó ń bẹ ní ilẹ̀ nàìjíríà náà àti lágbègbè yìí ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé àwọn àwo ètò yìí tí à ń ṣe ìyẹn alifik fidin ó ti ń bẹ níkàlẹ̀ báyìí ní ìṣẹ́pẹ́ insha allah rahman fún ẹ̀yin tí ẹ̀ ń béèrè fún un àti ń ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ̀ tí yóò bá ṣe máa jẹ́ ẹ máa pè lẹ́yìn ètò ẹ máa gbọ́ inshallah ẹ lọ́hùn. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí ó kọ ibi ẹ ti ń pè o. Ah, ramon láti ìṣe. kí ni ìbéèrè yín. ìbéèrè mi pé tí ẹ bá jẹun ìjòrò ọ wá di àṣẹ àṣírí ọ wá ti ń kí àṣírí lọ́wọ́ ibi tí ń fi dé mọ́jì ṣé àwọn àṣẹ àgbàrá yóò máa kí ni ìlú rẹ lọ àbí yóò jẹ òun lọ́wọ́ sí aṣọ yẹn tán ìfọ̀tò ìfọ̀rá sórí. alhamdulilayi àkọ́kọ́ ni pé ẹni tí ó lọ sọ̀látò bọ́ọ̀rù lára tó fi di àṣírí kí ló mú ṣe bẹ́ẹ̀ hmm. ẹ̀sìn ọlọ́run ọ̀gbẹ̀fẹ̀ kò gbérí hmm. so ẹni tí ò bá ti mẹ́sìn kọjá fáfá nídìí rẹ̀ kó sì mú ní kókó onítàn fàlùkìyàmà rẹ̀ sí rẹ̀. ká máa sọ pé ẹnìkan zoro ọjẹ zoro ọ bá wọn ní àṣírí nígbà tí eré kan ní ẹ̀sìn tọ́lọ̀ ní ká sí. Hmm. ọlọ́run lẹ́dàá sọ pé inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn yẹn tá a fàṣìkò sí ẹni sọ̀lá ti jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo táwọn ń fi sọ̀lá ti ráre táwọn máa ń nítorí pé ọlọ́run ọba ó fi tì sára àwọn olùgbàgbọ́ òdodo torí de eléyìí báyìí ẹ ń ṣe sọ̀látò bọ́ọ̀rù kẹ́ tó ṣe àṣírí ọjọ́ bó ti ṣe jẹ́. hello. ó kọ yín o. ó kọ yín o. orúkọ mi ni abdulrasheed láti. láti. kí ni ìbéèrè yín ìbéèrè mi ni pé àwọn èèyàn ní àwọn kan ní àlùkò nínú church mo wá ní rárá tó kò rí bẹ́ẹ̀ mo wá ní àjẹgẹ́ ní. hello. wa aleykum salaam wa rahmatulah ọkọ níbi ẹtí ń pè o. olùbá mi ìtàlẹ́ láti nǹkan àjà. láti. láti nǹkan àjà. tó kí ni ìbéèrè yín. Hello. à ń gbọ́ yín kí ni ìbéèrè yín láti òkun àjà. Hello. ah ó dojú ẹ̀. Hello. salaamaleykum tula. aleykum salaam wa rahmatulah ó kọ yín. orúkọ mi náà abdulrasheed láti rí. Hmm. ọ̀dà ẹ̀jẹ̀ àtúnṣe báyìí. Hello. Hmm. Asalaamualeykum. Waaleykum salaam wa rahmatulah. Ó kọ́ yín bí ẹ ti ń pè. Àbẹ̀rẹ̀ wá sí ẹni ó láti bọ̀ ọ́n kí ni ìbéèrè yín. ẹjọ́ ní tàbí bí à ń ṣètò ẹni tó tó bá já sí pé ẹni tó ń pè wọn lẹ́yìn máa bí màmú ṣe ń pè kò tẹ̀lé màmú bẹ́ẹ̀ bí màmú bá rúkú èèyàn ti rúkú kí màmú tó rúkú ìgbà ẹgbẹ́ mi pé pé èèyàn lẹ́tọ̀ọ́ láti kí wọn lé lẹ́yìn ẹ̀yìn dáhùn tó bá ṣe mọ́. ìtìtẹ́ni náà bá ṣe ìmọ̀ọ́mọ̀ fún ẹ̀yin náà tọ̀ àti gbọ́ yín. ibi tí a lè tún ọ̀dà yẹn. ọ̀dà. alhamdulilayi imam gbogbo àwọn ẹsẹ sọlẹ sọláàtì rẹ ti bàjẹ́ nítorí pé òfin Ọlọ́run dá lórí pé ìmáàmù tó wà wájú yẹn òun là ń wò kọsì kò lè ṣeé ṣe kẹ́nìkan jánu fánu sọ pé mò ń wo ẹnìkan kọ́sẹ̀ nígbà tí wọ́n ń ṣe iṣẹ́ ìjọsìn ṣáájú ẹni tó ń wò kọ́sẹ̀ torí rẹ̀ gbogbo ẹni tó bá dánrú ẹ̀ wòsàn láti rẹ̀ bàjẹ́ wọ́n sọ pólíṣì ìpele mẹ́ta la lè tò ẹni tí ń bẹ lẹ́yìn lè má mú sí i àkọ́kọ́ òun náà lẹni tí ń sáré gbawájú mọ́ lè má mú lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà lẹni tó yẹ pé kò ní í ṣe nǹkan ṣáájú kí ìmáàmù tó ṣe tiẹ̀ hmm ẹlẹ́ẹ̀kẹta lẹni tó ṣe pé máa fi tiẹ̀ falẹ̀ bàjẹ́ sọ̀sẹ́rẹ́ ni tí ń sáré gbáwájú má lè má mú lọ wọn kàn gbára gbóná ni kò ní sọ̀láàtì. sọ ẹlẹ́ẹ̀kejì ẹni tí ń ṣe lẹ́yìn ìgbà tí lè má mú bá tó ṣe ní tí wọ́n fi pa wá láṣẹ ni. Mm. ẹlẹ́ẹ̀kẹta ni tí ń fi falẹ̀ burúkú aláìfẹ́ kan ṣe ni mm. aláìkẹsìnkún aláìmọ̀tí ń jẹ́sìn ni limamu ti forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ó ti dìde lọ sí rákà lẹ́ẹ̀kejì ìwọ́n ṣẹ̀ṣẹ̀ ń forí kanlẹ̀ alákọ̀ọ́kọ́ kò dájú pé èèyàn máa ti ń ṣe. Hmm. irú wọn ń gbà mí ó ti tògbé ó ti sùn lọ. tọ́láyé yìí lé ìrònú pọ̀ <laughs> ṣé ní ìjọba pàrònú rẹ náà nù hmm. ẹ̀sìn tó ṣe tọ́lọ́ fi bọ́ gbé pọ́njú kò náà nù. Hmm. wọ́n á lé pé nínú sọ láti náà gan nǹkan míì ni wọ́n mú gbọ́. sọ eléyìí àti ìmáàmù ọba ti pọ̀ jù kò burú hmm. tọ́ba wa pọ̀ jù sọ láti fi ẹni àbàjẹ́ hmm. ẹ wọ́n á ní tí ẹni tí máa yapa sí lè máàmù tí máa gbáwájú lè máàmù ṣe gbogbo ṣe sọ láti yẹn tó náà bá ṣe lè máàmù jọ kan lè tò lẹ́yìn rẹ̀ á hmm. tò lẹ́yìn rẹ̀ àwọn ò ní ṣerú tó máa ṣe ni àwọn ò ní gbáwájú rẹ̀ wáyé ọ̀pọ̀lọpọ̀ àwọn lè máàmù wọn fà kèsì Hmm. ọlọ́pàá lè má mú ojú ọ̀nà má sọ̀sẹ̀ ni wọ́n máa gbé sọ̀lá tí wọ́n gbà. express ẹ rí i pé tí sọ̀lá ti bá jẹ́ráka mẹ́rin bíi sọ̀lá tó bọ̀ láwọn mọ́ṣáláṣí mi hmm. ọlọ́run má jẹ́ ọ jẹ́ pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ lágbègbè ibi tí kò wá ti ń gbọ́rọ̀ yìí tọ̀ wá. àkàràmọ̀kọ́mọ wa ráka mẹ́rin hmm. ìṣẹ́jú méjì pọ̀. Ah, ah aláàkùn aláàkùn aláàkùn aláàkùn asalaamu aleykum aba <laughs> wọn á lè ṣe wákàtí méjì tí wọn máa ṣàdúrà mm, mm. láti ẹ̀yìn sọ láti òdòrò tí a sọ̀rọ̀ yẹ dé ibòmí tún ṣàdúrà ẹnìkan tó mọ wá mú fifty naira wá káfọ́n ṣàdúrà fáwọn òkú ọ̀hún àtàwọn àlàyé ẹni tó lọ èkó kọ́lọ́njọ́ dé lálàáfíà bájá iná àtẹ̀nà. èyí tó yẹ ká mójútó gángan àní mójútó èyí tó lọ wọn bẹ̀ wá tó dé rádaràdá jágbajàgba tẹ̀ kàn fẹ́ fi pa owó oúnjẹ mọ́ṣáláṣí sì ṣe business center. la ilaha illallah. torí kan nàbì sallallahu alaihi wasallam tẹ́ ẹ bá rẹ́ni tí ń tajà nù mọ́ṣáláṣí ẹ sọ fún kọ́lọ́ ọ̀sẹ̀ àdó àná àbí pè bẹ́ẹ̀ náà lẹni tí ń fi nǹkan lọ pé nǹkan kan mà sọnù ẹ dákun ẹ bá a mọ̀tẹ́ nìkan bá rí àdábìnrin ẹ sọ fún kọ́lọ̀ ò ní jẹ́ orí. ẹ̀rọ pé pè náà lélẹ́yìn náà hmm. tòótórí ẹ̀ ẹni tó wá pàtẹ àdó àkàlẹ̀ tí ń pawó náà kí ni ṣe. àtọ̀ òun náà ń tajà ni <laughs> èmi ń ta àdó àìnú rẹ ni wọ́n kàn sọ mọ́ṣáláṣí di nǹkan mi. Hmm, hmm. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ lè máa darapọ̀ mọ́ alójúwe wòmí wọ facebook tẹ́ bá ti ń rí ẹ máa láìkí ẹ máa share rẹ̀ bẹ́ẹ̀ kẹ́ tún máa fọ́lù ẹ̀ pẹ̀lú ẹ lọ́ọ̀kọ́ yín o. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín. orúkọ mi ni abdulhamid abdulhamid láti ìtàgé. kí ni ìbéèrè yín. àgbọ̀mọ̀sẹ̀ ọ̀sẹ̀ ti gbẹ̀kẹ̀ rẹ̀ ẹnìkan mùsùlùmù ni kẹ̀kẹ́ mùsùlùmù ọwọ́ àǹdáyàn tó wò ó di mùsùlùmù ó gbàdá kú tán wọn fẹ́ wọn ni wọn fẹ́ kírun sí lára àwọn àfáà kan wà fẹ́ kírun sí àwọn fẹ́ ta lè kírun sí àwọn kò ní wọn wá mílíọ̀n àwọn àfáà kan sáà dìde pé àwọn ò kírun sí la ẹni àkókò ní ìjìyà fún àwọn àfáà tó kírun sí la báwọn. Aleykum salaam. Àkọ́kọ́ ẹni tí yóò ní màá di Mùsùlùmí. Ṣùgbọ́n tí ò di Mùsùlùmí tó fi kú. Nígbà tó wá kú ẹ wá ní sáà ṣe sọ láti sílá àbá àníṣe àníṣe o. Hmm. Tẹ́ bá dàn wẹ́ dáràn. Hmm nítorí pé ẹ̀ ń ṣe sọ láti sí kèfèrí lànà hmm. tọ́ ọlọ́run bẹ lẹ́dàá wa ó ṣe léèwọ̀ fún mùsùlùmí láti ṣe sọ láti ṣí ẹni tó bá hàn dájú pé mùnàfíkì ni tó bá hàn sí ní dájú pé mùnàfíkì ni lágbàjá bí ẹni tó jẹ́wọ́ tó lábọ̀ rẹ̀ ló ń kàn wá mọ́ṣáláṣí fi ṣe ẹ̀tàn jẹ ni tóní tì bá kú ẹ̀ gbọ́dọ̀ ṣe sọ láti sí la hmm. ó wà lẹni tá a mọ̀ ń káfìrí pọ́nbélé hmm. tẹ́ pé ń kàn sọ pé màá di mùsùlùmí ni ẹ mọ̀ pé àìtí ìdí mùsùlùmí kò fún yín láǹfààní àti ṣe sọ láti sí lára ẹni tó bá dán wò dáràn. Hmm. hello. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o. arnold aziz ló ń pè láti new york. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni àti kókó ń sọ àwọn ìbéèrè kan sí mi mọ̀ bẹ́ẹ̀ bá a dáhùn sí tó ìbéèrè mi ni pé tí tí èèyàn bá àwọn ọ̀rọ̀ nípa owó ìlú tó hmm. àwọn ọ̀nà kan tó wà bẹ́ẹ̀ pé à ń gbé ètò owó èlé kó dà kẹ́yìn máa jẹ tó àwọn nǹkan tó wà bẹ́ẹ̀ pé tí ẹ̀ bá gbowó sí báńkì òun interest kan wà tó wọ́n fi lé owó hmm. tó yẹ pé ìyàtọ̀ rí aláṣẹ interest wọn tó owó yẹn ṣé èèyàn lè yọ sí ìgbàgbé ẹ̀kọ́ yẹn ẹ̀yà àti kí èèyàn náà ti ṣe níṣẹ́ bíi láti mọ́ fúláàtì. ọ̀dà a ti gbọ́ yín o. alhamdulilayi àkọ́kọ́ owó èlé gbogbo bó bá tilẹ̀ wù kọ́ jẹ́ ọ̀nà yòówó lè gbà wá kò bá jẹ́ pààlà lásánà rẹ̀ àbáwò tí ẹ̀ já fún hmm. ọkàn wa sáwọnú dúkìá wa ni a gbọ́dọ̀ wọ́nà láti bọ́ lọ́wọ́ rẹ̀ hmm. ẹ sì máa pé ilé ayé táwa wà nísìnyí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn transactions eléyìí tí ń ṣẹlẹ̀ nínú àwọn businesses táwọn èèyàn ń ṣe àti à ń kówó pamọ́ sáwọn báńkì báńkì hmm àtàwọn àyè míì tí wọ́n ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó a rí i pé gbogbo ntọ́jẹ má business lónìí ó wọ́n bèzè lórí rìbá ni nítorí pé ìgbàgbọ́ tàwọn tí wọ́n dá conventional business sílẹ̀ láyè sí ni pé kò lè lọ síwájú kò lè dàgbàsókè a lè rérè mú bẹ́ẹ̀ láì fi rìbá bọ̀ tó ẹ̀yin náà lára tẹ̀ ń kówó sí báńkì bọ́yẹ̀ fẹ́ bọ́yẹ̀ fẹ́ pẹ́yẹ̀ mà pẹ́yẹ̀ mà ẹ̀rí pé owó yín náà ni wọ́n ń lò fún ọ̀pọ̀lọpọ̀ rìbá tí ń ṣẹlẹ̀ láyé hmm. so àwọn ọmọ wa ṣe ní ìwọ jẹ kémi ọjẹ hmm. so báwọn bá mú lion share wọn á rọra fi bíntín ráńpẹ́ róńdó kan sínú àkáǹtì tìyín náà kẹ́ ẹ má bàa bínú dárí hmm. bíntín ráńpẹ́ róńdó òun náà ni wọ́n padà wá fa wàhálà fún yàn tó bá ti jọ gbẹ̀ndà kìyàmà torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí wọ́n bá ti àlá tìyín wípé àwọn fún yín ní interest iye báyìí nínú so ẹ tètè kọ àkọọ́lẹ̀ rẹ̀ kẹ́ mọ̀ pé owó kan ti sá wọnú dúkìá yẹn tẹ́ ẹ gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ ẹ̀ so èèyàn gbaru owó báyẹn èèyàn mú kóònù dúkìá rẹ̀ èèyàn bọ́ lọ́wọ́ ẹ̀ nípa pé ẹ lè lo owó yẹn láti fi ṣe nǹkan kan tí ó wúlò fáwọn èèyàn lápapọ̀ bí pé fi gbẹ́ gọ́tà mm. àbẹ́tí ẹ fi gbẹ́ àfi àfi kọ́ public toilet hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hmm. so tẹ bá wá ní ẹ̀yin ẹ lè ṣe bẹ́ẹ̀ nílùú amẹ́ríkà tẹ wà bó lẹ ṣe fẹ́ ṣe tá ẹ máa gbẹ́ gọ́tà fún ta ni lamẹ́ríkà àwọn ti gbẹ́ tipẹ́ hmm. ẹ máa kọ́ public toilet ń bọ́ ń bẹ̀ nígbà tí sọ́dọ̀ wa tán yín àgbẹ̀ sórí pápá. so ok tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ lè fún yẹn àmọ́ tẹ bá fún yẹn gbogbo ẹ̀ sá máa pè tí bá fi owó ń kan kò ní ládàá. ọjọ́ ìbùsùn jẹ. hello. ó kọ yín o agbára náà látòkú mọ̀ sọ. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé mo fẹ́ ìdájọ́ tí ó wá lórí ọ̀rọ̀ ọmọlé ọmọlé kíní yìnyín máa ń rìn lára lé sáńtò lọ́mọlé. nípa rẹ̀ hmm. mo ní mo fẹ́ béèrè pé ṣé ìdájọ́ ẹ̀sìn ló ní ká pa ṣẹ̀ríà ó tọ́ súnà ni àbí ọ̀rọ̀ àwọn àfáà ọ̀rọ̀ àwọn àfààní àbí àdìsá nàbì ni wọn ní fi parẹ́ ó tọ́ súnà àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tó bá yẹ pé ọ̀rọ̀ àwọn àfààní o àbá àdìsá nàbì o mo jẹ́ ìdájọ́ òní òun náà gbé làǹgbà làǹgbà yàtọ̀ sọ́mọ ilé ṣé ìdájọ́ kan náà ní bẹ́ẹ̀ lórí méjèèjì. alhamdulilayi àwọn kọ́ni pé ọmọ ilé wọn ti béèrè rí àti sọ. anabi sallallahu alaihi wa sallam hmm. òun ló pa wá láṣẹ pé gbogbo ibi tẹ́ bá ti rí ẹ pa hmm. eléyìí jẹ́ tọmọ alé hmm. so òun àjẹnulé náà lẹ ti rí òun àjẹpàrọ gírí lẹ ti rí lóde ẹ pa kódà àdìsá nàbì sallallahu alaihi wasallam tún tọ́ka sí pé ẹni tó bá rí tó bá pa pẹ̀lú lúlù ẹyọ kan ládàá rẹ̀ pọ̀ jù ẹni tó nà lẹ́ẹ̀mejì mẹ́ta mẹ́rin kó tó kú lọ. Mm. sọ eléyìí ẹ̀jẹ̀ tó máa lé tó ń torí ẹ̀ ìsìláàmù oníkẹ́ pa anábì sallallahu alaihi ló sọ bẹ́ẹ̀ èso ọ̀rọ̀ àfa nínú ìsìláàmù ọ̀rọ̀ àfa ọ̀já kankan hmm. tí ti rí nǹkan fẹ̀yìntì hmm. nínú ọlọ́nsọ wí hmm. torí tí ọba jẹ́ bẹ́ẹ̀ gbogbo ni wọ́n máa òfin ọlọ́run ni pé sọ sẹ́lẹ̀ ìjẹba wọn á ní ṣé ìdájọ́ tí ń bẹ fún ọmọlé náà ní bẹ fálàǹgbà adarí pọn aláǹkọ̀kọ̀ rárá mm-hmm. rárá ọlọ́run ọ̀bẹ yín pé pé lẹ́yìn fún mm. ẹ fi wọn lẹ̀kùn ọ̀sàyè wọn so láǹkọ̀kọ̀ adarí pọn àtàláǹgbà ẹ̀fà wọn lẹ̀ ọlọ́run ọ̀bẹ yín kẹ́ ẹ pa wọn mm. àmẹ́tọ́ á kó oògùn òfò lòún ṣe káyé sẹ́wọ̀n mm. káwọn máa lé adarí pọn kádùgbò ni àwọn aláǹkọ̀kọ̀ àwọn aláǹgbà àwọn lè pa àwọn fẹ́ẹ́ fi ṣoògùn àdánù hmm. so islam ò fara mọ́ gbogbo rẹ̀ fi wọ́n lè kàn ṣàyè wọn hmm. tá a máa ń yọ yín lẹ́nu lé yín tẹ́ bá mọ̀nà tẹ́ fi lé wọn lé wọn hmm. àmọ́ pé gbogbo bí tẹ́ bá ti rí wọn ẹ pa wọn islam ò sọ pé kẹ́ ẹ pa wọn ọjọ́ ìbò sì jẹ́. hello. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè o. àbámọ̀ ló ń pè láti ṣẹ́yìn. kí ni ìbéèrè yín. ìbéèrè ìbéèrè mi ni wípé ah, imam tó ṣáájú fún yìnyín ìyẹn sọlá ìzó tó wá di ríraka mẹ́rin tó wàá mọ̀ wípé ìrìn yẹn ti pé tó wá dìde rákà ẹlẹ́karùn tó hmm. tó wá dìde dúró tán àwọn máa múṣẹ wa ń pè pé subhanallah pé kó padà tó ṣé lórí o ti dìde dúró yẹn yóò padà rí àbí wọn bá sọ láti yẹn lọ. Hmm, alhamdulilayi imaamu tí sọlá tirẹ̀ ti pé ń ṣe sọlá tó bọ́ọ̀rù àbí sọláàtì làásù àbí ìṣá ó dìde lọ sí rákà ẹlẹ́karùn-ún ọlọ́run á ní kí àwọn jàmá ẹ̀yìn rẹ̀ ọmọ sàṣùn péye wọn ni subhanallah dandan túláàsì lè má mú gbọ́dọ̀ padà hmm. tó bá fi lè tẹ̀síwájú pẹ̀lú kó ti yé kó ń ṣàfikún nínú sọláàtì sọláàtì rẹ̀ bàjẹ́ hmm. nítorí pé a gbọ́dọ̀ máa fikún sọláàtì sọ hmm. ẹ̀yin tẹ́ ẹ dájú pé sọláàtì ti pé ẹ gbọ́dọ̀ dìde tẹ̀lé o tí ìmáàmù ọba ń mà ń tiẹ̀ tó ń tẹ̀síwájú ẹ̀ gbọ́dọ̀ lọ bá ilé ìjọba ṣètò. hello. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹ ti ń pè o. ọkọ mi ni àdúrà fatai láti pàdé mọ́ta. kí ni ìbéèrè yín. bí ẹ bá ṣe àlùwàlá hmm. pé pé èèyàn fẹ́ sọ láti tó wá tó tàgbẹ̀ tí sọ́lá ti tẹ̀lé wá pé wọ́n ń sùn ọ̀dà. alhamdulilayi tó ti sàlọ̀ aládàlọ́ àlá rẹ̀ ti dó dáadáa wọ́n á fẹ́ fẹnu pa nǹkan kan kó tó di pé ọwọ́ mọ́ṣáláṣí lọ́ọ́ ṣe sọ̀láàt kò sí tó burú bẹ̀ ṣùgbọ́n kó rí i dájú pé kóun tó di pé òun bẹ̀rẹ̀ sọ̀láàt òun yọnu dáadáa àṣẹ́kù bọ̀ ń tó ń jẹ òṣìṣẹ́ kù sáàrin yín àbí kọ̀rọ̀ ẹ̀kẹ́ o hmm. kọ́ má bàa jẹ́ pé gbà tẹ́ bá bẹ̀rẹ̀ sọ̀láàt ní nǹkan yẹn wọ́n máa bọ́ sọ́nà fún yín hmm. eléyìí ò bá àlùalá torí pé anabi sallallahu alaihi wasallam fi hàn pé ẹni tó bá jẹun ara kún mi àlọ́ láti bàjẹ́ o sọ ṣùgbọ́n pé nǹkan tẹ́ jẹ yẹn iná náà wọ́n fi ṣe kó tó jiná kó tó di jíjẹ kó bá àlọ́ alájẹ́ lópin ìgbà tí ó bá ti jẹran ara kún mi. kana akhiral amrayni min rasulillahi sallallahu alaihi wa alihi wasallam tarkul wudu'i mimma massathu an-nar ìdáná ṣe pẹ́yìn nínú ìgbésí ayé rẹ̀ ni pé tó bá jẹ tí wọ́n fi náà ṣèjìnná kìí ti torí rẹ̀ tún àlùwàlá ṣe àdéhùn kan wá sọ fún wa lọ Sahih Muslim pé àyàfẹ́ ran ràkúnmí. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé àwa tí a máa ń da àwọn àtẹ̀jíṣẹ́ wa sọwọ́ léyìí tá a fi máa ń béèrè ìbéèrè sórí zero nine zero five one six four five four three eight Ah, ẹ jẹ́ kí n sọ fún pé ah, àti máa àwọn àtẹ̀jíṣẹ́ náà ṣùgbọ́n orí eléyìí tó jẹ́ yẹ́tẹ̀ nọmba yẹn ni kẹ́ ẹ fi àwọn àtẹ̀jíṣẹ́ náà sọ̀rọ̀ sí ẹ kọ ibi ẹtí ń pè salaam wa rahmatulah orúkọ yín o. mi láti dàbọ̀. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ìsọ̀rọ̀ àti ṣé ìmáàmù ti ṣe ọ̀sánfàgbọ́ àkọ́kọ́ ìkejì tí ẹlòmíín wá jọ ní ọ̀làdúnà tí kò bá aláwàgbọ́ àkọ́kọ́ ìkejì náà báwo ni ó ṣe èyí tó bọ́ lọ́wọ́ ẹ̀gbà. ọ̀nà. èyí mi ni pé sábà ń ṣe ìdájọ́ máa ń ṣàdúrà fòkù tí àlẹ́ ṣàdúrà náà sí Yorùbá ní àwọn àyè náà. lórí sọlá tàbí náà tó. alhamdulilayi. lórí sọlá jàdájà náà ni lórí sọlá jàdájà. ó ti yé ó ti yé. náà ẹni tó ṣe pé ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sọ̀látù janaza kò sí ń bẹ̀ ó wá bá wọn lórí allahu akbar ẹlẹ́ẹ̀kejì tàbí ẹlẹ́ẹ̀kẹta báwọn ni ó ṣe ṣe ibi tó ti bá wọn náà ni ó ti darapọ̀ mọ́ wọn torí àdéhùn anábì muhammad sallallahu alayhi wa sallam tóní ma adraktum fasallu wa ma fatakum fa ẹ̀ńtẹ́ ẹ bá ẹ̀yin náà ṣe pẹ̀lú lìmáàmù ẹ̀ńtọ́ bọ́ ọmọ yín lọ́wọ́ ẹ̀ pè é. níṣẹ́ mi bá wọn lórí Allahu Akbar ẹlẹ́ẹ̀kejì máa darapọ̀ mọ́ wọn bẹ́ẹ̀ hmm. ni lọ́dọ̀ lè máa mú ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ni fèmí ẹjọ́ pé bẹ́ẹ̀ lè ké fati àtẹ̀mí hmm. ti lè máa mú lẹ́lẹ́ẹ̀kejì tèmi ẹjọ́ pé bẹ́ẹ̀ ní ti sàṣàlátù fún anabi Muhammad sallallahu alayhi wa lè máa mú tí ó ti sálámà lẹ́lẹ́ẹ̀kẹta so gbogbo eléyìí àlàyé rẹ̀ ń bẹ nu tíra ta kọ fún sọ̀látul jánásà so akọ ọ̀kan wà ní èdè English akọ ọ̀kan sì wà lédè Yorùbá ẹ lè béèrè fún àti àwọn tíra wà mí ní Al-Madina Center ní Ògbómọ̀ṣọ́ níbí so àwọn àwé yẹn wọ́n ṣàǹfààní púpọ̀ hmm. wọ́n á fún ẹ láǹfààní láti gbẹ̀sìn rẹ yé hmm. gbogbo àwọn nǹkan tí ń fa kùdìẹ̀kudiẹ wàá lè gbọ́n kúrò nínú ẹ̀sìn rẹ. Hmm wọ́n nígbà tá a bá débi tá a ti fẹ́ ṣe àdúrà fókù ní ẹ̀yìn Allahu Akbar ẹlẹ́kẹta yẹn ṣé a lè ṣàdúrà yẹn Yorùbá tó bá yẹ pé èèyàn bá ń ṣeré hmm. àmọ́ tó bá pé sọ láti lè fẹ́ ṣe èdè lárúbá náà lè gbọ́dọ̀ fi ṣe hmm. ẹ̀ rí i pé gbígbọ́ èdè lárúbá láti sin náà ọ̀kápá. Hmm mi ì ní láǹfààní àti mú ìpè kankan sí ma ẹ̀yin tí ẹ bá fẹ́ máa fi àtẹ̀jíṣẹ́ sọ́wọ́ léyìí tẹ́ fẹ́ máa fi bèrè bèrè máa bèrè rẹ̀ lórí zero eight zero eight three two nine three eight nine six zero eight zero eight three two nine three eight nine six bákan náà àwọn àwo ètò yìí díìsì rẹ̀ wọ́n mọ bẹ́ńkàlì ní sẹpẹ́ fún èyí tí ẹ bùkátà sí inshallah rahman ẹ máa pè sórí zero seven zero double six three seven two five zero nine láti máa fi bèrè bí ẹ bá ṣe lè rí wọn ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n kó bá a fi san lẹ́sùn lórí láyé bí àti lọ́jà gbìndẹ̀lẹ̀ kéèyàn ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ẹ̀ṣánú ajẹ́lógún ọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan látẹ̀yìn wa jazakumullahu khairan sheikh kọ́lọ́nkọ́ bá wa bóyin ní ẹ̀mí gígùn àtàlà àáfíà bákan náà kọjá kẹ látúbọ̀ tán dára inshallah rahman ọ̀làdùnní bello òun lórúkọ mi ọjọ́ mẹ́jọ yìí láti máa pàdé pọ̀ padà títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ní mò ń kí wa ní kíkí ọlá kíkí ọlá kíkí tó sàlùbáríkà jùlọ yìí pé sálámù aleykum wa rahmatulahi wa barakatuhu.